Rome والفساد في مثل هذا وإنما اسأل المقدار ما يلحقها من اللعن إذا ìsìtàfà sọ pé wọ́n dòrò àpọ̀jù láàrin àwọn àpá àti masara ó àwọn àpá tó wọ́n ní ilé gbogbo obìnrin náà ló máa ń para yà obìnrin náà tó bá yẹ kó lọ́ọ́ ní ilé ìlú kọ̀ǹtò ara rẹ̀ gan ju ọkùnrin lọ ìjọba ẹgbẹ́ tó gbé ìlú mi ẹ̀yẹ káfà náà ẹ̀ wò lẹ́kọ̀ọ́ àgbà ẹ̀rù wípé bá má kàn jẹ́ pé sáà ìlú wa wọ́n máa lọ. 我就觉得那样话不太好。 فقال بعد أسطر بعد أسطر àfáàyè tó sọ lẹ́yìn ìgbà tó ti tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ kan tó ti sọ síwájú ọdún ẹni náà mọ́sí alátàlẹ̀kẹ̀rọ àti alẹ́kọ̀ọ́bùnrin yà tó kìlá ó dájúdájú mọ́sí alà ní wípé ṣé a lè ké kùránì nígbà tá a bá lọ bẹ tààrí òun ìtẹ́wò gẹ́gẹ́ mọ́ ìsọ ọlúwájú ẹ̀ tó ti wọ́n lè péyà sí bàbá bíbẹ̀ wípé ìjẹ́ ọ̀rọ̀ yìí tó wọlé bí wọ́n lọ́rọ̀ yìí gá tó péyà ọ̀rọ̀ tí ìyá kò ní pọ̀ lérè ẹ̀kọ́ sáré tó kọ̀ àmì tó lè bẹ́ àbá rẹ̀ tó pọ̀ ẹ̀rí gbàgbé gan bàbá sì fún mi bàbá ti sí láì ẹ̀rọ tó lè gbọ́ owó tó lọ́mọ péyà sí tó lè àwọn ọ̀rọ̀ náà làwọn náà gbé oníyàn bá ti يصح فيها شيء عند عنه صلى الله عليه وسلم àbíká jẹ́ sọ wípé kò sí ẹ̀rí kankan tó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ àmọ́tí sọ́lá àìsọ́lá lórí ipa àlòṣe bẹ́ẹ̀ ọ̀kọ́lẹ̀ Muhammad ìgbà tí Gracias. what we got today. 分不了，没生意。 bá dé yóò sì ìtìnà inú sàárè ìlú ẹ̀kọ́ wọ́n bá dà tí wọ́n ké tó nígbà tí wọ́n ṣe sí wọn nígbà tí wọ́n ń pè wọ́n ní wọ́n ń kí ìwọ̀n jẹ̀rẹ́sà ni wọ́n ń kí ìṣe kí wọ́n ka àwọn àyè ó jọ báyìí tó wà láàrin ilé ìlú lọ́la àjọ àkókò ìwọ̀n ìlẹ́gbẹ̀ẹ́ wọ́n á الألباني رحمه الله وأني قلت أن قلت هو الصباح وتعليل وتعبير الإمام عن الملك بالجيفة وأني دابا وهذا الإمام أبو حنيفة وأني ìlẹ́tọ̀ ká pín ọ̀hánì nínú tí wọ́n sọ sí torí pé jípa òun wọ́n torí ọ̀gbìn nígbà jípa ní ọkùnbẹ̀tẹ̀ wọ́n ní pípè tí ìmọ̀ọ́mọ̀ àbọ̀ àdébá fi òkú ní bíbá yìí fún òsàdédé sọ bẹ́ẹ̀ o máa ó lò nínú àwọn àwọn àròdà ìwé ìpàdé àmì ìsọ̀rọ̀ bá rẹ̀ wọ́n fa ọ̀rọ̀ yẹn yọ nínú ọ̀rọ̀ kan tí wọ́n gbà wọ́n látọ̀dọ̀ àlẹ́sọ̀ bá nínú àdéhùn àbúrò rẹ̀ àrẹ́bìnrin láyọ̀ lẹ́bìnrin láyé ni àbúrò àtàlágbà rẹ̀ láyé jí bàbá náà gbé lóhùn bí ànábì ní ìtàlá gbígbà lóhùn ní ìtàkẹ́mì ti dá ìlú rẹ̀ kì í ṣe pé jí pàtì ẹ̀ gbé bàbá sọ́gbà àkọ́lá bàbá yorùbá lọ. kóòtù àfọwọ́sẹ́ kàlàndà rọ̀hìnàwòlá wọ́n ní ìmọ̀mù àbọ̀ àníkọ́ sọ ẹlẹ́ẹ̀kejì yẹn la yìí padà lé nílẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní wàlẹ̀ lè sí a yìí ṣe wọn ìyàwó àyẹ̀sọ̀rọ̀ bá ààrẹ rí kankan tó fẹsẹ̀ rí lẹ̀ o láti ọ̀dọ̀ àdáyé sọ̀rọ̀ bá rẹ̀ sọ́lá tó tẹ́ nípa ni wàá kú náà o àlọ́ fi yà sí ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì yẹn ló ní ó ṣe gbára lé náà ọ̀rọ̀ بخلاف الأول، yàtọ̀ sí فإن àkọ́kọ́ لا دليل عليه، nílẹ̀ ayé wọ́n ní ìyẹn kò sẹ́rì fún wípé orúkọ ti jẹ́ jípa àtàní kò sẹ́rì wọ́n bó lè jẹ́ pé àgbà wàlẹ̀ ọ̀sán àtàdé àṣẹ ìṣẹ̀lẹ̀ ìyàgbé rẹ̀ wọ́n yẹ ní màláàtì bó lè jẹ́ pé àdìsí wọn mú wáyé ó lálàáfíà ìlà ayọ́mbàjì ìjíba ti fún ìgbà kọ́ bẹ́yìn náà gbà àwọn ọ̀rẹ́ àyè àdìsí ọlọ́làáfíà wọ́n ṣùgbọ́n wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé kódà kábíyèsí ó lálàáfíà kódà wọ́n bá dìbò káàkiri ẹ̀ bá dìbò ẹ̀ lálàáfíà bó tilẹ̀ jẹ́ pé kò àtẹ́yìn kan wà wà ní oṣù yìí àwọn àdéhùn òbí ẹ̀ lálàáfíà káwọn àbúrò àbúrò yá fi àtìkà rẹ̀ ẹlọ́wọ́ àbáyọ̀ àbúrò àbúrò ìyẹn tó wà ní pé kì ṣe pé torí wípé jífà lórí àbílẹ̀ ìfàkọ̀ àmì ibi tí òyà àfàkọ̀ àmì ìgbé ara mi pẹ̀lú àkọ́lá tó sì bẹ́ẹ̀ nígbà tí mo ṣàlẹ̀ lọ́wọ́. pàdéjìnsán pàdéjìnsán àfáàní ó lẹ́tọ̀ọ́ fún ọmọnìyàn àyẹ̀jẹ̀ alẹ́ tàwa bá àmàlì yìí lọ́rẹ́ yìí nígbà àrùn sínú ẹgbẹ̀rún ọmọnìyàn iṣẹ́ olóore léèyàn ṣe èèyàn lè fi tọrẹ pẹ̀lú mi iṣẹ́ lára tí màá gbà nínú iṣẹ́ olóore kọlọkùnrin àti ẹ̀rọ báyìí nígbà àrùsùn náà ìjọba eléyìí fẹsẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àbọ̀ àrùsùn náà ìjọba sọlá tẹ̀ǹkàánà ìmú téèyàn sí ẹ̀rọ ìlàdà rẹ̀ kọlọkùnrin bá àwọn sọ́wọ́n àwẹ̀ tẹ́lẹ̀ gbà ní kọlọkùnrin bá àwọn hajj àbí hajj àwọn sọ́dà kọ́ àbí sọ́dákọ̀ ni àwọn kùrá àti kùrán kùrá àti kùrán tàbí kíké kùrán nìkan ní kùrán ti mú pé yóò ọlọ́mọba múlá dára lọ báyìí awùlẹ̀ àdìgá àbí àdìgá kan ní ẹṣẹ́ ní ọlọ́mọba múlá dára lọ báyìí ọ̀gẹ́ ìdíjà kan ní àwọn àyè àbí kan ní ìpínlẹ̀ àbẹ̀ sílẹ̀ nínú àwọn onímọ̀ àwọn ìṣòro wọ́n yẹ ẹ̀rọ rẹ̀ kò fi bẹ́ẹ̀ àwọn ìjọsìn olóòfà tí a fọwọ́ sí kọlọ̀gbà wọ́n ti fi hádà ìlà náà lọ bí wọ́n ti kó gbogbo ẹ̀jọ́ lóyún lóyún tí àwọn ènìyàn gbà ọgbẹ́ náà bá wọn kíkó papọ̀ yẹn ní ilẹ̀ ìṣe bàyá ń dúró ìmọ̀ ìsàmù àwọn àbúkọ́ tó ń bẹ nínú àpá nìyẹn mo ti ṣàlàyé ọ̀rọ̀ lórí pé àwọn tí olóore wo la lè ṣe tó lè bọ̀ tá a lè fi tọrọ ní. káàtà ìwà wọn tó bá fẹ́ lọ wo ló kíra ó rí ní máyọ̀ sẹ́bi òní àwòrán sọ̀tà one sixty eight to one seventy eight. ọ̀pọ̀rọ̀ jẹ́rù lọ yẹ̀wò fàyínà bí ìta àkíkọ́ bàbá ní gbígbọ́ ọ̀rọ̀ jẹ́bẹ́jẹ́bẹ́ kan bẹ̀rù kíra lóru pé kọ́ńdà máa ń tàwọn òbí ìgbà ìgbà ọ̀gá ìwé máa ń yíwé òbí àná ó sọ wá olórí ní ìfọ̀síwẹ́wẹ́ ìgbà ìjọ káàlọ̀ wà káàkiri ẹ̀rọ pé àlàyé náà ń sọ fún ìdí ìyá tó fi jẹ́ pé kọ́nà kó ṣe àmọ́ tí ẹni tí ọtọ́ kù bá ń sọ̀rọ̀ ní tó fi sọ̀rọ̀ yẹn ó ti wo wá lo lájà ọ̀sìn tó fẹ́ mú ìbẹ̀rẹ̀ gbà àwọn àlẹ́ àwọn àbò àwọn àdúró sókè níbi lájà mi níta wà gẹ́gẹ́gẹ́ ọ̀tọ̀ ní kan ní ìtumọ̀ tó wọ́n ti bá nípa níjẹ ilé ìlú òkun tó lọ mú òkun lọ wọ́n sì lọ ní oṣù tó àwọn lórí lájà lájà pẹ̀lú tí wọ́n ti jẹ́ òkun á ah! tó tẹ́lẹ̀ pẹ̀lú débi pé tí àwọn tí ẹjọ́ jẹ́ nàìjíríà gan tí bá ń wá ìwé mi ọwọ́ wọn ló pé yá níwèé àwọ̀ àwọ̀ àwọ̀ lọ́wọ́ iṣẹ́ àtúndì àwọn àwọn ibi ká gbogbo ẹ̀ kí wọ́n bá wọn yẹ ìlú wọn ní ọlọ́pàá máa ń dá àwọn ọ̀nà báyìí láti pè sáfù ẹ̀sìn wa irú àwọn ẹgbẹ́ ni àwọn ilé tó fún àwọn ìjọba ọ̀gá wa irú àwọn ẹgbẹ́ làwọn lórí wípé tọ́ba fẹ́ wò ó tọ́ba fẹ́ rà ó tọ́ba fi yẹ̀ ó tọ́ba fi sí báyìí wọ́n ti kọ́ sọ́kọ̀ tó kọ́ lọ́wọ́ wọn àwọn ọmọ náà tọ́ba ti àwọn ọmọ ẹ̀ má ju ìbò ẹ̀ má ju èyí tọ́ba ti lè ṣe ìbò báyìí láti pè wá ó sì sí kára ìbò báyìí gbogbo ìlú àwọn ọmọ ẹ̀ ọba àti ìfẹ́ Peace. ولم يدع للآخرين مقام wọn ò ní ká lè bá àtàkùn rẹ̀ yìí sí tó fẹ́ sọ ó ti wọ́n ti sọ nǹkan yẹn wọ́n Father, Lord. lọ́rọ̀ tó náwó ọmọ àgbè wà òwe ní ìjàmbá ẹ wá ní ìbẹ́ lè lọ lọ. nítorí ṣe yẹ àwọn tasílà náà ní ṣe ní ibi tó tó àwọn tó máa sọ̀rọ̀ ní gbígbó ọ̀tọ̀ àwọn náà ní ṣe. lẹ́yìn tí sọ́ọ̀lọ̀ sàárà á lo àǹfààní ìjọ́rọ̀ tuntun bọ̀ láti dojú bọ àwọn màsáyì àkọ́kọ́ ń bẹ̀ pé gbogbo nǹkan tẹ̀yìn ẹ̀sìn náà lè lè fi tọrẹ bò tó ẹnu mi tí mo o sì láyé má ládàá ọlọmọ bá yóò bá o bàbá sọ pé má bí ìgbà tí ẹ bá kí kí ládàá ọlọmọ bá bàbá rẹ kò dé bá yàrá pé àwọn ti sọ jẹ́nẹ́rálì wọn kó papọ̀ yìí àti káàdùn mi rẹ̀ ló fẹ́ ọlọmọ kuran yìí mo kà gbogbo dáadáa tí màá gbà lórí harufu kọ̀ọ̀kan ọlọ́mọ wa bá mi kiri dáa tọ́ hajj tí mo ṣe yìí ọlọ́mọ àgbà bàbá mi tí ò ṣe hajj nígbà tó wà láyé ìgbóhùn kó ṣe yàrá ẹ̀rọ máa bá tí yóò bá yóò bá torí kò náà sọ wa àbí sọ wa lórí ọgbẹ̀rẹ̀ balẹ̀ bá nà kọ́ làwọn tọ́lá sí i ó ní bàbá àwọn ti darúgbó ó sì tó lè ṣe háàjì kan aláìsàn ló ṣe háàjì wọ́n sí nọ́ọ̀sì wà fún un ká bá nílò ọ̀sán láti kí ló lè ṣe ládàá ẹ lọ bá bàbá òun aláìsàn ní kó ó pàwọn lójú ládàá ẹ lọ bá àwọn èyí tí nọ́ọ̀sì wà lórí yẹn ni àbá àti bàbá ní ẹ̀yìn tí ẹ̀yìn wà kò ní ebi káwa wá lọ gbé mi kalẹ̀ fúnra wa kágun yà nígbà tí ájì lè wọlé ájì irun ìyàká àwọ̀ ẹ̀ ó ti wọlé náà nínú ìrọ̀ èyí tá a rẹ́rìí fún la àjùjọ lóyún èyí tá a bá fi rẹ́rìí fún láwọn ọ̀gbìn náà. النبي صلى الله عليه وسلم النبي إذا مات ابن آدم انقطع عنه الوضوء إلا 或者按你认为。 bá wo gbogbo nǹkan mẹ́lẹ̀ ká yẹn àwọn àfa àmì ká bá wo ẹni ẹ̀ náà ló ṣe tàbí ti ọ̀rọ̀ ìgbà tọ́lá kọ́ fìdí ayé ọ̀rọ̀ ìgbà pẹ̀lú wọ́n ní nínú nǹkan náà ló ló nímọ̀ tó ló mọ̀ yẹn wọ́n láti sọ ìlú lọ́tọ̀ ọmọ yẹn sí dáadáa ìwé ìlú ìwé náà ní ìṣẹ́gun wà rẹ̀ wà á lẹ́sẹ̀ yẹn ìsáni ìlà àbàṣà olóògbé náà wà bá àwọn jẹ̀rọ lókun sí kẹkàn tó lè bá ìgbà bá jẹ̀rọ tó bá ṣe náà ní ìlú ìlú àyìnbáṣe yà táwọn tó bẹ ní wọn ṣe wéyìí bàbá gba náà yóò di ìmọ̀tàmọ́tà alágbèjẹ aláìsẹ̀ báyìí àwọn tí àlàkà rẹ̀ lórí eléyìí náà a ó ṣe àwọn àlàyé ìtọ́síwẹ́wẹ́ lórí pé kí làwọn kan tó lè bá òkú kí làwọn gbowó ó ti ẹ̀ ló dá nínú àdúrà yẹn ó ẹ̀ lórí pé bẹ́ẹ̀ bá fún lóhùn ẹ̀kọ́ ìṣàdá sí sí ẹ̀kọ́ ìṣàdá fún mi lábúrò lọ́rùn ní ọdún mùsùlùmí ló ń dá láyé hápò wa ní ọ̀ṣàbà ربنا اجعل لنا ولاخواننا الذين سبقونا بالايمان تعبوا بلدي وقوم كبيرا kí wọ́n ti wọ́n ọlọ́ọ̀dún ní wa àwọn olùsàkọ̀ dé ọlọ́ọ̀dún pé wà kọ́ ọdún àìdìyàgbò tó ẹ̀tọ́ wa síra wa kàtàdọ́ àdúrà àdúrà ìta àfihàn yóò wà

قل رب